بسم الله والحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته موكي وكابو sí ìkànnì wa Talim TV page mo kí wa káàbọ̀ sí ètò wa ní alẹ́ òní yìí alẹ́ òní ni alẹ́ àfùlàfà àfùlàfà alẹ́ tíìzè déètì òní ni ọjọ́ kejìlá oṣù kẹta oṣù rọ̀bíù àlẹ́ awwal ọdún fourteen forty three ọ̀rọ̀ ìfẹ́ ló afẹ́fẹ́ episode 74 four ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó má sọ ìfẹ́ tiwa di ìfẹ́ wàhálà ìfẹ́ ìdààmú tọ́ ní ìgbà tí a ṣe episode seventy three ìbéèrè kan ní asorọ̀ aso ìbéèrè kan rọ̀ nínú episode seventy three. ìbéèrè náà ó lọ báyìí pé. arákùnrin kan tó jẹ́ ọkọ ó ní ìyàwó wọ́n sì ti bímọ àmọ́ iye òǹkà ọmọ tí wọ́n bí arákùnrin yìí wọ́n lọ fẹ́ ìyàwó kejì láti ìgbà tó ti fẹ́ ìyàwó kejì ni ò ti ṣe bó ṣe máa ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ àkọ́kọ́. níbàámu sí àgbékalẹ̀ oníbèèrè ó ní ọkọ yìí ó kọ́kọ́ pín oorun fún ìyàwó kìíní àti ìyàwó kejì nígbà tó yá ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìkíní kejì wà ọjọ́ tí oorun bá kan ìyàwó àkọ́kọ́ àjì ni ọkọ tó wá síbẹ̀. Si ilẹ̀ ó ti ṣú dáadáa kó tó dé sí ọ̀dọ̀ ìyàwó àkọ́kọ́ tó bá sì dé sí ọ̀dọ̀ rẹ̀ náà yóò sọ pé wò ó ó ti rẹ̀ mí iṣẹ́ náà ni mo ṣe títí ó fi rẹ̀ mí jẹ́ ń sùn ìyàwó kìíní yóò sọ pé kò burú nígbà tó yá ó di pé ok ó bẹ̀rẹ̀ lórí pé ọjọ́ tó pín fún àwọn méjèèjì ó kọ́kọ́ ń dín ọjọ́ ti first wife ó ń dín kù bóyá bí ọjọ́ mẹ́ta ó dínkù sí ọjọ́ méjì nígbà ó yá ó si sí ọjọ́ kan nígbà tó yá ó di pé dípò kó máa dé láti magribi kò ní dé ní magribi kò ní dé ní àsìkò ìṣáì ó dẹ̀yìn ìṣáì kó tó dé bí kó máa kànlẹ̀kùn láago mẹ́wàá bí kó máa kànlẹ̀kùn láago mọ́kànlá pòun ti dé gradually díẹ̀díẹ̀ ló ń fa ọwọ́ sẹ́yìn lọ́dọ̀ first wife ó wá ní ọjọ́ kan first wife sọ pé òun tiẹ̀ ti ń wòran òun ti ń wòran òun ti ń wòran nígbà tó wá di wípé ọjọ́ kan tó tún wá ṣẹ́kù fún òun àjìn yóò mọ fi dé ló bá flare up ló ń bá ké gbàjarì ó ké gbàjarì first wife ó ké gbàjarì pé àà àáfàá wa àbòsí tẹ̀ ń ṣe ti lágbára ju ọjọ́ mẹ́ta di ọjọ́ méjì ọjọ́ méjì ó di ọjọ́ kan ọjọ́ kan ó tún di ààbọ̀ ọjọ́ ní abala pínpín ọjọ́ bí yẹn ṣe lọ́nu ó wá kù abala owó fífi owó sílẹ̀ ó ní dípò kí ẹ̀kúnwó kó máa ṣẹlẹ̀ sí igun tòun tí gbogbo wa sì mọ̀ wípé ojoojúmọ́ ni nǹkan wọ́n ṣe ní Nàìjíríà dípò kí nǹkan wa máa kí owó máa pọ̀ sí kẹ́kùnwó máa gun orí owó tí ó máa fún òun àti àwọn ọmọ òun ẹ̀dínwó ló ń ṣẹlẹ̀ àwa ń gé owó oúnjẹ díẹ̀ díẹ̀ bó ṣe ń gé ọjọ́ díẹ̀ díẹ̀ arákùnrin tó ń gé owó náà díẹ̀ díẹ̀ ó gé ọjọ́ pin ó dín owó pin. bẹ́ẹ̀ ni first wife tó jẹ ẹni ọ̀rọ̀ ń dùn ló bá ké gbàjarì àfa ẹ sì bẹ̀rù ọlọ́run a lásìgbà tẹ́ ẹ ti fẹ́ yàwó kejì ni nǹkan ò ti rọgbọ mọ láàrin mi àti yín ẹ ó ní ọjọ́ òyá ni ọjọ́ òyá ni ìyàwó ní. tí ọjà ò bá yá ẹni tó tẹ̀sì mi ní ìsìn lórí program pé ò ní ìbéèrè má sẹ́ndì ìbéèrè rẹ síbi tó sọ sí wọn o orí glow line mi ò ní kí o fi ìbéèrè rẹ ránṣẹ́ sí o zero eight zero seven six one one four eight nine six nọ́mbà yẹn gan bẹ lórí péjì wọ́n bẹ lórí ètò bọ́ bá kọ sórí eléyìí tí mo fi ń ṣe prógámù lọ́wọ́ mi ò ní yẹ̀wò àfi lẹ́yìn ọ̀rẹ́ yìí o so o lè sẹ́ndì ìbéèrè rẹ sí whatsapp ok ọkọ ìyàwó oníyàwó méjì. ó ní ọjà ò ìyàwó ní tọ́jọ́ ọ̀bá yá ọjọ́ náà ò yá ni. ṣé ọjọ́ kò tún yá mọ́ ẹ́ ọjọ́ ọ̀yá ìyàwó yín kejì ṣé àdínkù ń bá owó tiẹ̀ náà wọ́n ní kò sí tọ́kàn nípa ayùn ṣé àdínkù ń bá ọjọ́ tiẹ̀ náà ó ní kò sí tọ́kàn nípa ayùn arábìnrin ní nígbà náà lòun bá ní lónìí làwọn jọ ń ná tán àwọn jọ ń gbogbo ayé yọ gbọ́ bó ṣe ń lọ. arákùnrin yìí ó wo òkè ó òkè ó wolẹ̀ ó ní wo obìnrin mo ti kọọọ ọ́ o ó ní lára òun bá balẹ̀ ìgbà tó ń pé ìwà bẹ̀rẹ̀ ìdá rẹ mo ti kọ̀ ọ́ sílẹ̀ ó ọba òun wà bá pariwo mọ́ ọba jáde wọn náà bá ń wòye ó ní ọjọ́ kìíní òun ò rí ọjọ́ kejì òun ò rí ọjọ́ kẹta òun ò rí ọjọ́ kẹrin ọ̀sẹ̀ kan pé a. Ah, baálé òun ọmọ wá sọ́dọ̀ òun mọ̀ ló ń bá ní ọ̀dà ohun tó ohun tí àṣẹ kù ẹ jẹ́ kóun lọ́ọ́ fi ẹjọ́ ẹ̀sùn àwọn àáfàá tí wọ́n bẹ ní àdúgbò ó sùn àwọn àáfàá wálé wọ́n ṣèjókòó wọ́n bèrè ẹjọ́ lọ́wọ́ ìyàwó wọ́n bèrè ẹjọ́ lọ́wọ́ ọkọ ìyàwó sọ tiẹ̀ ọkọ náà sọ tiẹ̀ làwọn àfáà bá ní ìwọ ìyàwó ó yẹ kí ìwọ náà mọ̀ wípé eh, owó lásìkò yìí ó wọ́n ń ta máa bá ọkọ rẹ bẹ ọlọ́run ni ọlọ́run ó máa pèsè fún ìwọ àáfàá ìwọ náà má bínú má bínú. ni ọkọ bá dìde ló bá ní ṣe rí ìyàwó mi tẹ́ ń wò yìí àlìjẹ̀nu ń dà láàmú àlìjẹ̀nu ń dà láàmú làwọn àfáà bá ní bọ́ bá ní gym problem ìyẹn náà ìyẹn náà ó lóògùn àwọn organize rúkúyà àwọn ṣe fún un wọ́n ní ibi tí ìjókòó parí sínú àdéhùn táwọn àfáà ṣe pé wọ́n organize rúkúyà prayer fún arábìnrin wọ́n organize ẹ̀ o wọ́n ṣe rúkúyà gẹ́gẹ́ bó sì wà níbàámu sí súnà wọn ò rí ní tá a lè pè ní àmì tó fojú hàn wípé àlìjànú ń da arábìnrin láàmú ok so ní gbogbo àsìkò tí àwọn àfáà yẹn ń ṣe rúkúyà tí ọjọ́ ń gorí ọjọ́ àáfàá kò wálé o bẹ́ẹ̀ sì ni kò wá kó ránṣẹ́ ló kọ rẹ̀ kò wálé bẹ́ẹ̀ sì ni ò fi owó oúnjẹ ránṣẹ́ sí ìyàwó àti àwọn ọmọ rẹ̀. Okay. ó wá kù ó wá pé oṣù méjì tí yẹn ti ń lọ báwọn lọ́ba wálé lọ́ba ní ìyá alágbájá o máa múra lẹ̀ o oṣù kan ni ìdà rẹ kù báyìí o tí ó fi parí o mo ní wá rán ọ létí ni o kó lè tètè máa mẹ́kì àrègímẹ́ǹtì ibi tí wàá kó ẹrù rẹ lọ. Ah. ní ìyàwó bá sọ pé bí ẹni pé wọ́n ti bá wa parí ìjà yìí ẹ tún bínú náà ni ó lọ́wọ́ òbínú ó ní nǹkan tó ní kò ń sọ fún ọ nìyẹn pé ọ̀nkan ọjọ́ tó kú ọ̀ kù nínú ilé tòun o oṣù kan ni. lárábìnrin wa ní ẹ dákun ṣé bí wọ́n ṣe máa kọ obìnrin nìyí nínú ìsìláàmù kò fóun lóúnjẹ kò fóun lówó wọ́n sì ti bá wọn ṣe ìjókòó àtúnṣe lórí ẹ̀ ọkàn ní òun ti gbọ́ náà ni nìjókòó fi parí ohun tó sì ń suspect ohun tó ń kẹ́fín pé òun ní gene problem wọ́n ti ṣe rúkúyà fún òun kò sí àmì kankan tí wọ́n rí lára òun èyí ni ìbéèrè tí arábìnrin tó béèrè tí mo sọ̀rọ̀ ní inú episode seventy three tọ́ aláwọ̀ ṣàánú wa ṣe rí kọ̀díyà yìí àlámọ̀rí yìí àlámọ̀rí kan ni tó kẹnu ó kẹnu ṣe mọ̀ pé mi ò sí ń bẹ̀. bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn wá bá mi náà nù. kódà mò ń fura mà wípé <laughs> ẹni tó ń bi mí léèrè béèrè òun gangan ni victim ọkàn ń dà á pè ní pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ó ń dà á ó ń sọ pé ẹnìkan ló ṣẹlẹ̀ sí mo wá rí pé àwọn nǹkan tí ń sọ àwọn nǹkan tí ń sọ ó ń padà fi hàn wípé òun gangan ni ẹni ìtàn òun gangan ni ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó lóun bá ẹnìkan béèrè ni kò wá mọ̀ pé èmi ti ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ <laughs> èmi kì í ṣe ọmọ kékeré bẹ́ẹ̀ ni mi sì ṣe ọmọ àná ohun tó hàn ni pé ẹni tó ní ìbéèrè gangan ló ń bi mí léèrè ìbéèrè. tọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àì play voice note obìnrin lórí program àì play rẹ̀ kò sí àǹfààní tá a fẹ́ rí níbẹ̀ a lè bá a rọ ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run màá kàn gbìyànjú láti láti sọ̀rọ̀ láti mú àmọ̀ràn wá lẹ́ni tí yóò máa kó àwọn ohun tá à ń pè ní okùnfà tó jìnnà àti okùnfà tó súnmọ́ torí pé ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tẹ̀ ń wò ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tẹ̀ ń wò ó máa ń ní remote and immediate causes. ọmọ ní ohun tó ti ń ṣẹlẹ̀ bọ̀ àti ohun tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ fi di gbàǹkọ̀gbì tó fi gbẹnu tán. kí Allah subhanahu wa ta'ala kó tọ́ mi sọ́nà lórí ẹ̀ bákan náà sì ni wípé ìjókòó yìí a kì í sábà dá ẹnikẹ́ni ní ẹ̀bi a kì í sábà dá ẹnikẹ́ni ní ẹ̀bi pàápàá jùlọ ẹni tí wọ́n bá fẹjú ẹ̀sùn pé ó ṣe báyìí àmẹ́ńtọ́ bá mẹ́jọ wá ohun tó bá jẹ́ bí ẹ̀bi tiẹ̀ a sọ fún òun tọ́ ọlọ́run ṣàánú wa o ohun tó bìrì ìbéèrè yìí ẹ jẹ́ ká yànnàná náà dáadáa gbogbo wa ti gbọ́ kókó ìṣẹ̀lẹ̀ ìkọ̀sílẹ̀ ti wáyé kókó ìṣẹ̀lẹ̀ nìyẹn ìkọ̀sílẹ̀ ó ṣẹlẹ̀ láàrin ọkùnrin kan àti obìnrin kan. obìnrin obìnrin kan wàá fẹ́ mọ̀ bóyá ṣé bí wọ́n ṣe máa kọ̀yàwó lẹ̀ náà nù. ní àkọ́kọ́ ná ẹ̀yin obìnrin ọ̀dọ̀ yín ni màá ti gbé e. tí ẹ bá ń bá ètò yìí lọ dáadáa nígbà tí mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ adélébọ̀ tí mo sọ àwọn ìṣòro tí ń kojú àwọn adélébọ̀ ṣe é rántí wípé mo fi odidi ìjókòó kan mo fi sọ̀rọ̀ nípa kí ni sábàbí tí máa sọ̀yàn di adélébọ̀. Ade, ṣe ibẹ̀ máa ti gbé ọ̀rọ̀ lálẹ́. kí ni causes of becoming a single mother. what are the causes? mo ti sọ causes yẹ fún wa o màá kàn rán wa létí ni ikú ọkọ a máa sọ obìnrin di adélébọ̀ kí ọkọ àti ìyàwó kí wọ́n fẹ́ra wọn nígbà jàhìlì kíyàwó wá padà wá gba Islam a máa sọ obìnrin yẹn di adélébọ̀ torí wípé gbígbà tóun ti gba Islam tí ọkọ sì takú sínú kèfèrí wọn ò lè sọkọ láya mọ́ láàrin ara wọn